Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run, àti ní ayé àlàáfíà, ìfẹ́ inú rere sí ènìyàn. Orúkọ mi ni Olùṣọ́ àgùntàn Adéwọlé ẹ̀rí olúwa Jósẹ̀f ẹni ọ̀wọ̀ láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti Life Word èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti ilé iṣẹ́ ìránṣẹ́ BMA ti Nàìjíríà èyí tí ó fi ìdí kalẹ̀ sí ìlú Ìbàdàn nípa oore ọ̀fẹ́ Ọlọ́run níbikíbi tí a wà lọ́mọdé àti lágbà wa ni mo fẹ́ kí káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè ní wákàtí yìí mo gba ọlọ́run gbọ́ wípé iṣẹ́ ìránṣẹ́ yìí yóò bùkún fún yóò já sí ìbùkún fún gbogbo etí tí ó máa gbọ́ àti èmi náà tí ó máa sọ àti ní ìparí orúkọ Jésù Kristi yóò di àyìn mo sì fẹ́ jẹ́ ká mọ̀ wípé a ṣì wà lábẹ́ àkòrí ńlá èyí tí a pè ní rírìn nínú ìgbọràn rírìn nínú ìgbọràn ní òní yìí ní agbára ọlọ́run a máa tẹ̀síwájú nígbà tí a tún máa kẹ́kọ̀ọ́ láti inú ìwé deuteronomy ìyẹn ìwé mose orí mose karùn-ún ìyẹn tí a mọ̀ sí deuteronomy eh, lónìí wọ́n máa bá wa sọ̀rọ̀ lórí àkòrí ẹ̀yàn ní òní ẹ̀yàn ní òní àbí yàn ní òní ká tó tẹ̀síwájú ẹ jẹ́ ká gba àdúrà ọlọ́run ẹ̀pẹ́ àtàgbára bàbá àjíǹde àti ìyè àwa gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run tí kò yípo padà a gbé yín ga fún oore ọ̀fẹ́ àti àánú tẹ́ ẹ fi fún wa láti lè mọ̀ yín àti láti lè yàn yín ọlọ́run bí a ti ṣe wá ń lọ báyìí sínú ọ̀rọ̀ yín mo gbàdúrà wípé èmi tí ó sọ àti gbogbo etí tí ó gbọ́ bí kí ọ̀rọ̀ yìí kó já sí ìbùkún fún fún wa kí orúkọ yín kó sì di àyìn lógo lónìí yìí mo gbé etí tí ó máa gbọ́, ẹ fà wá sí ọ̀dọ̀ yín. Àwọn tí ò tí ì mọ̀ yín tẹ́lẹ̀ rí lórúkọ Jésù lénìí, Olúwa ẹ fi àánú ṣí wọn ní ìyè sí ọ̀rọ̀ yín àti sí ìfẹ́ yín. Kán lè rídìí ìfẹ́ yín Olúwa, ká sì lè wá sí ọ̀dọ̀ yín Ọlọ́run alààyè fún ìgbàlà ọkàn nípa Kristi Jésù. Èyí ni mo bẹ̀bẹ̀ fún tí mo sì béèrè fún ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ọ̀rọ̀ Ọlọ́run tí a fẹ́ wò ó wà nínú ìwé Deuteronomy orí ọgbọ̀n ìwé dítónómì orí ọgbọ̀n láti ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ogún ẹsẹ̀ ìkíní sí ẹsẹ̀ ogún ṣùgbọ́n nítorí àkókò wa a ò ní lè ka gbogbo ẹ̀ ṣùgbọ́n màá fẹ́ kà fún wa ẹsẹ̀ ìkọkàndínlógún àti ẹsẹ̀ ogún bíbélì wípé ó ní èmi pé ọ̀run àti ilẹ̀ jẹ́rìí tì yín lé òní pé èmi fi ìyè àti ikú ìbùkún àti ègún síwájú rẹ̀ nítorí náà yan ìyè kí ìwọ kí o lè yè ìwọ àti irú ọmọ rẹ kí ìwọ kí o lè máa fẹ́ olúwa ọlọ́run rẹ àti kí ìwọ kí o lè máa gba ohùn rẹ̀ gbọ́ àti kí ìwọ kí o lè máa faramọ́ ọn nítorí pé òun ni ìyè rẹ àti gígùn ẹ̀mí rẹ kí ìwọ kí o lè máa gbé inú ilẹ̀ náà tí olúwa ti búra fún àwọn baba rẹ fún ábúráhámù àti fún ísákì àti fún Jákọ́bù láti fi fún wọn èké hallelujah ẹ rí èmi fẹ́ràn láti máa ka ìwé ṣùgbọ́n gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ ó máa ń jẹ́ nǹkan tó máa ń nira díẹ̀ fún mi láti ka ìwé tí olùkọ́ tó ní kí n kà ní ilé ìwé ní ìtújẹ́ pé ó ní í ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí mò ń kọ́ ní ilé ẹ̀kọ́ ṣùgbọ́n láti wá rí ohun kankan tí mo tí ò tí ì ṣe nǹkan tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ tí mo tí ó yẹ kí n kọ́ àbí tí mò ń kọ́ lọ́wọ́ àwọn ìwé oríṣiríṣi lá máa wù mí àti kà ní tí ò ní nǹkan kan ṣe pẹ̀lú èyí tí olùkọ́ tí ó yàn fún mi láti kà. ohun kankan wà nínú ènìyàn tó jẹ́ wípé kì í fẹ́ jẹ́ kéèyàn ṣe ìgbọràn sí èyí tí a sọ fún wa láti lè ṣe ṣùgbọ́n mo fẹ́ kó yé wa wípé ìgbọràn kò ń ṣe nǹkan tó jẹ́ pé ó rọrùn àbí tó jẹ́ pé ó ṣeé ṣe fún ènìyàn lákàn ti ṣe bẹ́ẹ̀. nínú ìwé Deuteronomy ẹ rí i pé Mósè tó jẹ́ ìránṣẹ́ Ọlọ́run ó là kalẹ̀ àwọn ìlànà àti òfin Ọlọ́run fún Ísírẹ́lì láti lè tẹ̀lé ẹ bẹ́ẹ̀ ló sì sọ ní àsọyé àwọn èsì àbájáde ìgbọràn tàbí àìgbọràn ó sọ wípé tí Ísírẹ́lì bá gbọ́ràn tí wọ́n bá tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tí wọ́n tẹ̀lé òfin Ọlọ́run ó ní wọn á dẹni ìbùkún ṣùgbọ́n tí wọ́n bá ṣọ̀tẹ̀ tí wọ́n sì kọ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n á ní ìrírí àwọn ègún èyí tó jẹ́ pé ó máa jẹ́ kí àwọn ọ̀tá borí ogun wọn tí a sì sọ wọ́n di ẹni tó ń lọ sí ilẹ̀ ìgbèkùn lónìí yìí a rí bí Ọlọ́run ti ṣe bá Mósè sọ̀rọ̀ sí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ ẹ rí ó ní ní òní yìí ó ní ẹ̀yàn ní ẹsẹ̀ tí a kà yẹn ó ní ẹ̀yàn ìyè kí ẹ̀yin àti àwọn ọmọ yín lè yè kí ẹ sì fẹ́ràn ọlọ́run tó jẹ́ olúwa yín ó ní ẹ máa tẹ́tí sí ohùn rẹ̀ kí ẹ sì dì í mú ṣinṣin kí ẹ rọ̀ mọ́ kẹ fara mọ́ kí nìkan tí Mósè tí ó ń ṣàkíyèsí ò ní wípé ó mọ̀ wípé ilé Ísírẹ́lì nípa oore ọ̀fẹ́ Ọlọ́run nípa ẹ̀mí mímọ́ nínú rẹ̀ ó mọ̀ wípé ilé Ísírẹ́lì kì yóò dúró gẹ́gẹ́ bí olódodo pẹ̀lú Ọlọ́run ó mọ̀ wípé àyà wọn ó ṣẹlẹ̀ wọ́n sì jẹ́ni tí ó ní agídí ṣùgbọ́n ó kíyèsí àkókò kan tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n á lọ sí ìgbèkùn nítorí ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nínú ìgbèkùn tí wọ́n máa lọ yìí èyí tí Mósè ti rí ṣáájú ẹ̀rí ó kéde ẹ̀ wípé ọlọ́run fúnra rẹ̀ kò ní kò ní jọ̀wọ́ àwọn èèyàn wọ̀nyí lọ́wọ́ ọlọ́run yóò sì máa wá wọn fún ìràpadà àti ìmúpadàbọ̀sípò ni ọlọ́run ṣe sọ̀rọ̀ yẹn ní ẹsẹ̀ ìkẹfà ibi tí a kà yẹn ó ní olúwa ọlọ́run rẹ yóò sì kọ àyà rẹ ní ìlà àti àyà irú ọmọ rẹ láti máa fẹ́ olúwa ọlọ́run rẹ pẹ̀lú àyà rẹ gbogbo àti pẹ̀lú ọkàn rẹ gbogbo kí ìwọ kí ó lè yè ẹ̀kẹ́ hallelujah ó túmọ̀ sí pé Ísírẹ́lì ọlọ́run mọ̀ bẹ́ẹ̀ wípé wọ́n máa nílò ọkàn titun gbígbìn ọkàn titun ọlọ́run sì ṣèlérí àti ṣe ní ibi tí a kà yìí ẹ rí i pé òun ló ń nàka àbí ṣàpèjúwe ló ń nawọ́ sí ọjọ́ ọ̀la iṣẹ́ tí Jésù Olúwa olùgbàlà wa tí yóò wá ṣe nípa fífi májẹ̀mú tuntun májẹ̀mú tuntun lọ́lẹ̀ èyí tí wòlíì Jeremáyà pàápàá tó sọ àsọtẹ́lẹ̀ rẹ̀ níwèé Jeremáyà orí ìkọkànléníọgbọ̀n láti ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n sí ẹsẹ̀ ìkẹrìnléníọgbọ̀n wípé òun yóò fi ọkàn tuntun òun yóò mú ọkàn òkúta kúrò òun yóò mú ọkàn ẹran yóò fi dípò ọkàn ọmọ ilẹ̀ Ísírẹ́lì àti pàápàá gẹ́gẹ́ bí ẹnìkọ̀ọ̀kan torí pé tá bá ń sọ nípa ilẹ̀ Ísírẹ́lì nínú májẹ̀mú tuntun à ń sọ nípa àwọn tó gba Jésù Kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà wọn eléyìí bákan náà la nínú ìwé Lúùkù kejìléní ogún ìwé ìwé kejìléní ogún ẹsẹ̀ ogún bákan náà la sì sọ eléyìí ní àsọyé nínú ìwé Hébérù orí ìkẹjọ ẹsẹ̀ ìkẹjọ ìyẹn ni mo fẹ́ kà fún wa ó ní nítorí tí a rí àbùkù lára wọn ó wí pé kíyèsí ọjọ́ ń bọ̀ lé Olúwa wí tí èmi yóò bá ilé Ísírẹ́lì àti ilẹ̀ Júdà dá májẹ̀mú tuntun gbogbo eléyìí ló ń sọ wípé Jésù Kristi ní àkókò kan yóò wá nípa ikú rẹ̀ àti nípa àjíǹde rẹ̀ yóò sì si yóò sì dìde láti ṣe iṣẹ́ yìí ní iṣẹ́ ìgbàlà e, fún gbogbo fún gbogbo ọkàn fún gbogbo ayé iṣẹ́ yìí kì í ṣe fún ara wa a lè ṣe fúnra wa ṣùgbọ́n Jésù Kristi òní yóò ṣe fún wa láti lè fi ìdí májẹ̀mú tuntun fi lọ́lẹ̀ àti fífi múlẹ̀ ìdí yìí ni Jésù Kristi ṣe kú lórí igi àgbélébùú fún ẹ̀ṣẹ̀ wa tí ó sì fi hàn tí ó sì fi ṣàfihàn ẹ̀ àbí ṣe ìpèsè ẹ̀ ìyẹn ìyẹn ni ìdáríjì ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìfikún agbára ẹ̀mí mímọ́ mo fẹ́ kí o mọ̀ wípé jésù kristi ó ti kú fún ọ lórí igi àgbélébú láti fi ìdí májẹ̀mú titun fi múlẹ̀ jésù kristi ó ti kú lórí igi àgbélébú a sì lè rí ìdáríjì ẹ̀ṣẹ̀ gbà jésù kristi ti kú fún ọ lórí igi àgbélébú láti fi agbára ẹ̀mí mímọ́ fúnni ìwọ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó mọ̀ wípé jésù kristi ti kú lórí igi àgbélébù láti lè fi ìdí májẹ̀mú tuntun fi múlẹ̀ ìdí ẹ̀ ni wípé májẹ̀mú àtijọ́ ìyẹn ní àbùkù tí ìwọ tí ò ń gbọ́ mi yìí tí o bá fẹ́ wọnú májẹ̀mú tuntun pẹ̀lú ọlọ́run tó fẹ́ di tó bá fẹ́ di ẹni tí ó jogun májẹ̀mú tuntun yìí òun láti mọ̀ wípé jésù kristi ó kú fún ẹ̀ṣẹ̀ rẹ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ jésù kristi sì wá kú fún lórí igi àgbélébú fún ẹ̀ṣẹ̀ yìí torí pé kò fẹ́ kó kú sínú ẹ̀ṣẹ̀ yẹn torí pé ẹnikẹ́ni tó bá kú sínú ẹ̀ṣẹ̀ rẹ̀ ọ̀run àpáàdì ló ń lọ kì yóò ní ipa tàbí ìpín pẹ̀lú ọlọ́run nípasẹ̀ jésù kristi òun ló ṣe kú fún lórí igi àgbélébó ni mo sì fi ń lọ ní wákàtí yìí wípé o nílò láti gba jésù kristi gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ tí o bá lè ṣe eléyìí wàá wá lè di ọmọ ọlọ́run tí yóò lè wà lábẹ́ májẹ̀mú tuntun tí ó lè ní tí ó sì lè tẹ̀lé ọlọ́run àti ó sì lè máa rí ìrírí ìfẹ́ rẹ̀ ní ojoojúmọ́ láti àkókò yìí lọ tí ó sì fún ọ ní ìyè àìnípẹ̀kun wá fẹ́ ṣe léyìí mo rọ̀ wípé kó gba jésù kristi lónìí kó sì sọ tẹ̀lé mi pé jésù kristi lónìí yìí mo rí ara mi gẹ́gẹ́ bí ẹlẹ́ṣẹ̀ tí kò lè ran ara mi lọ́wọ́ lónìí yìí mo yan ìyè èyí tí ẹ fi fún mi nípa ikú àti àjíǹde yín ní orígi àgbélébú jésù kristi wọnú ọkàn mi kó sì di olúwa tó lùgbàlà mi mo dúpẹ́ torí pé ti kọ orúkọ mi sínú ìwé yìí ní orúkọ jésù kristi olúwa wa àmín tí o bá ti ṣe léyìí pẹ̀lú ìgbàgbọ́ mo fẹ́ kí ẹ káàbọ̀ sínú ẹbí ọlọ́run lọ sí ibikíbi tí o bá ti ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run àbí ka ọ̀rọ̀ ọlọ́run tí wọ́n sì ti ń gba àdúrà lọ farahàn olùṣọ́ àgùntàn níbẹ̀ wípé lónìí òní ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kẹrin pé o fi ayé ẹ fún jésù kristi olùṣọ́ àgùntàn náà yóò sì máa darí ẹ láti lè kọ́ ní ìgbésẹ̀ tó kàn ní èyí tí yẹ pé yóò fi lè dàgbà nípa ti ẹ̀mí ibi tí a ti dánu iṣẹ́ ìránṣẹ́ dúró nìyẹn ẹ jẹ́ kí a gbàdúrà ọlọ́run pé àtàgbára dúpẹ́ lọ́wọ́ nítorí pé ẹ̀nà ọlọ́run a dúpẹ́ torí pé ẹ ò yípo padà àti pàápàá ẹ̀yin fi fún wa láti lè ní àwọn láti lè yàn lójoojúmọ́ nínú gbogbo àwọn o àwọn nǹkan tó ń wá sí ojú ọ̀nà wa ní ojoojúmọ́ ǹjẹ́ mo béèrè wípé bí Mósè bó ṣe bó ṣe pé ìwà ní ìpèníjà nínú ọ̀rọ̀ rẹ̀ pé ká yan ìyè. Ṣùgbọ́n lónìí ìyè Ọlọ́run, mo pè wípé gbogbo etí tó ti yan ìyè, tó ti yan ìyè lónìí wípé kẹ́ jẹ́ kí wọ́n yè, kí wọ́n sì lè máa rìn nínú ìfẹ́ yín láti òní lọ àti títí láéláé. Àmín. Jésù ni Olúwa. Ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi, a ó tún máa pàdé. Ó dàbọ̀.